Seriously, kò work bó ṣe ń sọ ẹ̀ seriously kò work nǹkan tó ṣe yìí kò make any sense o for real kò make any sense now tó bá jẹ́ pé ìgbà tí wọ́n fẹ́ kó ti tiẹ̀ báwọn èèyàn ṣe sọ pé dádì àwọn sick mọ́mí àwọn sick inú ọkọ̀ àwọn lélẹ̀ ṣó máa rájọ tiẹ̀ kó ni ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ ṣírò ara wa wò if this is the way people are making excuses ṣé wọ́n máa rájọ tiẹ̀ kó. send ẹ̀ lẹ́nu o má lọ sọ fún mi pé o network kó cash lọ sọ́dọ̀ paga kó send ẹ̀ sí mi jọ o jọ o báyìí kì í pé jẹ́ tiẹ̀ pé búkì náà jẹ́ pé búkì ń sìn. babe àwọn pípọ̀ ìkọ̀ ló fẹ́ pa ìwọ ló fẹ́ para ẹ̀ náà mo sọ fún ẹ mo ní kó má ṣe kọ́dínétọ̀ àjọ kan mọ́ kí ló dé. má bínú. babe hmm. easy wọ́n ti fẹ́ gbẹ̀mí lẹ́nu mi wọ́n máa gbàjọ́ títí wọn kọ́ dá tẹ̀lú mi máa di wàhálà. wọn ò fẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀ why and búkì um, wo ló fẹ́ kó wá síbẹ̀. my friend. ọ̀rẹ́ ẹ̀. tajọ ń kọ́dínétà jọ assistant mi. ọmọ dúdú gbẹ̀sẹ̀ gbígbẹ yẹn. sọ fún ẹ pé mi ì fẹ́ rí inú ilé mi mọ́ náà fine mo mọ̀ pẹ́nu mi ò ká ẹ̀ o ò lè gbọ́rọ̀ sí mi lẹ́nu lórí ọ̀rọ̀ alájọ o ṣórí lórí ọ̀rọ̀ wọn búkì yẹn excuse me mi ì fẹ́ rí inú ilé mi because i'm not comfortable with her. why you no comfortable my friend. I have my reasons. She's my friend. You respect that. Thank this you. is not nice. She's my friend. She's your friend. Me, Nike Mashore, eh, outside my gates. But Ninu Lei, she Jemi Lolo Fijoba, I don't want to see her. She's already on her way and I would not tell her not to come. Phone her and a text message. Titi suffer come out because I am not comfortable with her. Thank you. I won't do that. Oh, the DM. òun díẹ̀ mi ọmọbìnrin o kí n ṣọ́tọ̀. ó ti ń bọ̀. mi. ti ń bọ̀ àbí. mo mi. ok má pẹ́. ènìyàn wí fún ọba jẹ́ ó gbọ́ ọ. ò ní gbọ́ náà. ìwọ ọmọbìnrin nǹkan tó ń wá lẹ́yìn iṣu ewùrà wàá lẹ́yìn akọ̀ṣu o. Yeah, yes, that, to warn you. I tried to warn you. I'm sorry. I tried to. Almost at this moment. Please. This is a temptation, temptation. I'm sorry. I'm sorry. But we should carry this thing to Man, we should carry this thing to Most of these people. You open me, you can I'm sorry. I'm sorry. bíbí àmì sọ́ọ̀rì àmì sọ́ọ̀rì mo tó bá rí bó ṣe káàdì sí mi lẹ́nu kẹwọ́ kàrá ẹ̀ mo wọ ẹ̀rẹ́ ojú mi padà sílẹ̀ fún mi àmì sọ́ọ̀rì bíbí please. ó pè mí mo dáhùn lásán ni mi ìmọ̀ ìgbà tó ṣẹlẹ̀ jọ response lásán ni jọ. sọ́ọ̀rì wọ́ọ̀jì ni mo wọ ìgbà tó dé o méjì ṣe disappear tó di brief mi mọ́ òun ló gba pátá ní mi kì í ṣe mí mọ́ náà nǹkan bẹ́ẹ̀ ó gba pátá ní mi ní dedication I'm sorry. Ah, lè mọ jọ̀ọ́ jọ̀ọ́ kó tó bá rí bó ṣe kà á sí i jọ̀ọ́ jọ̀ọ́ bẹ̀rẹ̀ mi ó ó kà á sí inú ẹ̀ bó ṣe kà á sí inú mo bí mi àwọn oníbi padà síbẹ̀ bí mi jọ̀ọ́ jọ̀ọ́ please please baby please I want you mi tó dé lọ jí Please, please, please. bẹ́ẹ̀ ni ẹ̀ disappear ni mi mọ̀ jọ̀ọ́ jọ̀ọ́ baby I'm sorry I'm sorry mo fẹ́ ní fàmílétí fífàmílétí jọ̀ọ́ jọ̀ọ́. Ritual. Please be my judge. ọ̀daràn kò dá báyìí náà ọ̀daràn kò dá báyìí náà kí tẹ fi wo game in the first instance. Eh, it's a table please help me to carry that carry it thank you and. God bless you bobo jare. Ah, sorry from where. asomi yàwó yìí ti dákú yàwó yìí dákú sọfẹ dákú mo ní kó dákú mo break down. from falling down. Ah, mo ti drop ẹ ah, mo ti drop ẹ kí n tó lọlẹ̀ hundred percent.